والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته قد أوصفنا الله أترى الجاسم يكون أنه محمد كما آثر ومجد ìjọba làtà àtàlà ṣẹ̀fà ní ọ̀sán Gbogbo kàtàkà wa ní ìpínlẹ̀ ọ̀nà tó mọ́tò wà ní lábẹ́ yìí. قل عن النبي صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة إذا تبعت وحضر العشاء وكانت الاثنين تدخل بكلب فابدأوا بالعشاء اتفجر لهنا كيف تجد تفكير انجبوا الجالة أنا بدو العشاء الجالة ومين يبقى àwọn oúnjẹ yóò kún lẹ́nu lọ́wọ́ abẹ́rẹ́ àdúgbò àdéhùn yóò dà lọ́wọ́ ìgbà gbogbo oúnjẹ náà lè báwọ̀ ṣùgbọ́n ìta lẹ́bí ìlò ìlú súnmọ́ kó tẹ̀lé ìtútù lọ́pọ̀lọpọ̀ ẹ̀fọ́ àtọ́kọ́ náà fún ẹni tó yára jẹun lórí ìdókòó ní ti ìgbọ́jọ tẹ̀lé ńlá ó lè tún tẹ̀lé sí àtòrí rẹ̀ ṣùgbọ́n ètò púpọ̀ kò ṣẹlẹ̀ ní alẹ́ ìṣá nítorí kíni torí kí ọ̀sán wa lè bá wa ní ọ̀sán wa fẹ́. àlàyé wa pọ̀ lórí àti ìsísá wa bá a ṣe. wọ́n ti jẹ kalẹ̀ débi òpamọ́. èrò ní kókó ṣe. ẹ kó lọ sí ọ. bákan náà kẹ́yẹ má lo àlẹ́fílẹ́ àti ìbámu sí èké kó máa gbé àbùkù oúnjẹ rẹ̀ sí àbùkù tó ń gbẹ gbogbo. ẹgbẹ́ ẹgbẹ́ ní oúnjẹ lọ́gbẹ́ kalẹ̀ kọ́ sáàtì kò sí ẹgbẹ́rún tó ó wá jẹun wúwà tó jẹun tó láti kí ló sọ́kó tó dé mọ́ṣáláṣí kò bá rí jẹun náà kí mọ́ ó jẹun tó wà lọ mọ́ṣáláṣí kò rí jẹun náà kí mọ́ kò lẹ́ni bá ti jẹun. irú ládàá òun lòún gbà. ládẹ́ tó tó ṣe wọ́n nítorí ó ṣe tí ó ti gbà ládẹ́ tó ṣe wọ́n. ẹgbẹ́ bí nǹkan náà kọ́ kágbẹ́rẹ́ ebi pààyàn ẹ̀dùn ọ̀hún àgbo jẹlẹ̀ wọ́n máa gbé rògbò sínú èdè. ẹ alọ̀ kí òun ẹni bùkátà tó jẹ ìbéèrè yẹn sí ìdáhùn yẹn sí ìfọ̀kẹ́ ẹgbàá tó jẹ́ tó fi fún kí ló jẹ́ tó yẹ pé ó fi ìrúnlẹ̀ oúnjẹ torí pé ọgbọ́n oúnjẹ ní lásìkò wọn ní òní ládàá ẹni tí ó kí jẹ mọ́ ṣé ló ti ní ládàá torí pé ìlókun ní ẹ̀sìn ìfún ẹ̀sìn lókun lẹ́sìn tí wọ́n lẹ́sìn lókun lẹ́sìn ìfún ẹ̀ kò ní fẹ́ lú ṣùgbọ́n àtọ̀rọ̀ ń jẹ́ òkú lálàyé nínú sẹ́gbẹ́ tó bá ti oúnjẹ tó fi ìrọ̀lẹ́ tó jẹun kó tó lọ sí oúnjẹ tó gbọ́n tó jẹ dé tó wá jẹun sẹ́gbẹ́ náà ní ládàá jẹ̀mọ́ àlàyé wà lórí ọ̀rọ̀ ẹ̀ òṣèlú gbogbo ẹni tí ó lọ àti kó jẹun lásìkò tí wọ́n gbé hmm? lásìkò tí wọ́n gbé oúnjẹ dé òṣèlú gbogbo náà ní ládàá tó fi jẹun nítorí pé káyọ̀ ní sí èkìjẹ mọ́ tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ wá sábẹ́ pé ẹ̀rọ tó mò ń jẹun ní o lọ́rọ̀ bí òjò ẹjọ́ lẹ́kọ̀ọ́ lé kíni òní kíjẹ mọ́ irú yẹn ní ládàá náà ìyẹn ló pàtó pé kí àwọn akẹ́kẹ́ ti bá fún adé fẹ́ kíkẹ́ ká tó lé ní ládàá nǹkan ẹ̀ṣẹ́ bọ̀ tẹ́lẹ̀ bá bọ̀ àbí nǹkan méjìlá lẹ́nu sọ ìtì máa ń ṣe tẹ́tẹ̀ káàrẹ́ tó ṣẹlẹ̀ sí wọ́n máa dé kíni wọ́n máa kọ́ fún ìwé tẹ́ bá ti tẹ́lẹ̀ ńkọ́ kò ní gbàdá lẹ bẹ́ẹ̀ náà ni wọ́n tẹ́lẹ̀ àlọ́ náà hadith bá wà ní muslim sí ìyàwó aisha wàdí وني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وقفت الذي سبيت لا صلاة بحضرة الطعام وسير لا تقصي وتقول جكالي وشري لي حديث في أكاد السنة ما تقول جلة وأقول يكي لو كي لو لو wàlá wàhúwà ìdàgbéhùn olùhàkàtà àbí nígbà tí àwọn nǹkan méjì kan bá ń gbọ́n náà ni ìgbẹ́ àtúntò ní àtúntò lọ́ọ̀tọ̀ lọ́ọ̀yàgbẹ́ kọ́lá pẹ̀lú pé kọ́ tó dé kò bá jẹ̀mọ́ àmọ́ tó bá kọ́ tó jẹ̀mọ́ àtẹ́lẹ̀ o lára jẹ̀mọ́ ni. wọ́n ní حديث يوى من صحيح مسلم تقدم في الحديث السابق ذكر رغبة الشارع لأسيدة في حضور القلب في الصلاة بين يدي ربه واحد من حديث ذاك ويتلف رغبة الشارع الأكيدة ojúkòkòrò sí أكثر ẹ̀sìn yìí tó òdòdó nǹkan kọkàn wa tó dẹ́sù ìsọ̀lá torí ìrùn tá ló tó fẹ́ sí ọlọ́run ọlọ́run fẹ́ tí ọkàn wa fẹ́ sí torí ìrùn nígbà tí yẹn bá dúró bẹ́ẹ̀ ni yẹn lè rọ́bẹ̀ níwájú ọlọ́run bá rẹ̀. ولا يكون ذلك إلا بقتل الشواغل التي يسبب وجودها عدم الطمأنينة والخشوع ilé ìwádìí wáyé àpéjọ tó gbogbo nǹkan tí ó kó ṣàwárí ìròyìnròyìn àìfarabalẹ̀ tí ó kó fẹ́fẹ́ wá agbọ́dọ̀ kúrò níbẹ̀. Àìsàn tó lórí kúrò yóò ìfẹ́sọ̀ wá lẹ́yìn sábà ń ronú oúnjẹ lábẹ́ jẹ. Àbí tó jẹ́ kẹ́yìn farabalẹ̀ lórí ìrònú ẹ̀lẹ́ tó ń gbọ́ ìtúnjẹ tẹ̀mọ́lẹ̀. Lè ha àbá nítorí eléyìí فإن الشارع ينهى عن الصلاة بحضور الطعام nítorí ẹ̀jọ́ lọ́wọ́ bá tó tó fi ẹ̀sìn fún wa lójú ṣe léèwọ̀ fún yàn ló ń kọ̀ fún wa kéèyàn kí o nígbà tó tó ń jẹ́ lẹ̀ àgbẹ̀dì iná fi ìmọ̀kọ́ bí ìtàkùrò òwìlé yìí ó yẹ bẹ́ẹ̀ pé ọkàn ẹni tí ń kírun ibẹ̀ ni ó wà tí wọ́n mú bàtà wà bọ̀ ha lójú ẹni náà rí ìgbàgbọ́ ká bí ọkọ̀ bá kọ́ra ni abáyé mú mú ẹ dáhùn. bẹ́ẹ̀ náà lẹ́jẹ́ pé ọkàn ẹ̀ wà nù ọjà tó ń tà ó rọ́jú ti ṣọ́ọ̀bù lẹ̀ ní onídánwò ká tí ò ní bò lójú ẹ̀. torí ẹ̀ ti fi sọ fún wa pé tó ń jẹ bẹ́ẹ̀ bá wà á tẹ̀lé ní ti ń pa wa kárí ká kọ́kọ́ jẹun náà. والذلك يلي عن الصلاة مع مدافعة الأخبطين أنا بين الناس lọ́gbọ̀ fún wa pé ká máa kírun nígbà tí nǹkan méjì bá ń bọ̀ wá onáà ní àlùbáwọ́lù àlùbá ìtọ̀ àti ìgbẹ́ ìyá ní sọlá àtàlùhàáfẹ́ àwọn ìhàáfẹ́ báyìí rẹ̀ bá máa torí pé ìwé ẹni tó yẹ pé nǹkan tán tí wọ́n ń dààmú ara rẹ̀ nínú tí ń fújú pọ̀ irú ẹ̀ kò pé ìṣẹ̀gáàlẹ̀ fàáfíì ní ìmùdà fàátìlẹ̀ àbà torí fàátìlẹ̀ rẹ̀ pọ́lìwọ̀ ẹ̀ kò ọkàn rẹ̀ ògbó lókàn bẹ́ẹ̀ bá máa mọ̀kàn ronú bẹ́ẹ̀ ni wọ́n mọ̀kàn ronú tí ń dààmú ẹ̀ nítorí eléyìí tẹ̀sí fi ní èrò bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ tuntun. náà àwọn àfáìsì wa ní àpá lórí lórí sábẹ̀lùpẹ̀ látọ̀ látàkò sírun fẹ́ni tí tó bá wà ní situation yìí ẹni tó tó jẹ́lẹ̀ tó ti tó tó jẹ́lẹ̀ tó lọ sí o tó ní ti ń pa àti ẹni tí jáde tó pẹ̀ tó lọ sí o adébìnrin náà sọ látàkò nínú kò ní irú gómìnà àbáwá ní àgbàdo tó kò ní rárá ní àbírù rẹ̀ lẹ́gìnì kò pé yẹn pé láàpọ̀ látà fún mi sọ ìṣe nẹ́mìlì kàmáàlì fa irun orí olè pé dáadáa tó náà lè farabalẹ̀ àbí láàpọ̀ látà nẹ́fù ṣe àpé àwọn ọ̀kẹ́ ní òru lálàáfíà ọ̀rọ̀ méjèèjì náà làwọn àfa àfọ̀. ẹni àkùkà bẹ̀rẹ̀ ìrìn àdíyìí àbọ̀ òbí à ń pe mọ́tò àbúkọ ní mọ́tò àbúkọ ìrí kẹ́mùkọ ní àgọ́ ya yá kẹ́mùkọ ní àgọ́ ìrí bí náà tó bá ti wá bẹ́ẹ̀ tó bá ti wá náà làwọn òkú ìbọn ìlú na ti àti kàkọjá rí ẹ̀tọ́ wá bí rẹ̀ ẹ̀mọ́tọ̀ gbogbo tí ó tó nígbà táwọn ọmọ ìríyàwó àdéhùn yẹn ní èèyàn onítọ̀ gbogbo tí ó tó tó rí pé lẹ́rìí sọnù ṣùgbọ́n ìyẹn lè tọ̀ sínú kó òkúlò dá sínú òkúlò tí ó kàn ìjẹ́ kí ló lórí àkótọ́ sí ó tóbi ní ìta sí mọ́tò sílẹ̀ sísọ ìdòdó yìí bá wọn mú mi irú mọ́tò ẹ̀la lá ìwọ tí ìgbẹ́ngbẹ̀ tó lọ kírun òní lọ́nà ìgbàlóríyà ẹni tó kọ́ gbé tó gbé mẹ́rin àtúndì ni a kọ́ ní dàúdò gbàlórí àlùmọ́ ìgbà àtúndì náà gbà nínú ìtura tó wà náà ọdún ẹ̀ bá tọ́ ọ̀sán ẹgbẹ́ ọdún sí ìkẹlẹ̀ ìkẹlẹ̀ ìpadà yóò rájú fún ìnira yìí ṣùgbọ́n ní wọ́n tẹ́lẹ̀ ìta ń ká yìí bẹ́ẹ̀ lẹ́nu pé lálà níbi sọ láàrin pé àwọn ọ̀fẹ́ gbọ́ kojú kí ni kò sí ìrora ẹni tí ìgbẹ́ǹkà tó lọ fún abẹ́ni tó ń gbọ́. nínú ọjọ́ tó náà afẹ́ ti tán mú mọ́ kí wọn ní àṣẹ́fì Islam lẹ́yìn ìyá rahmatullah alayhi àwọn náà dúró lórí sáàtì pé ẹ̀yìn òní mu. falafikọ́ ìhùwùsọ̀ lábàmà àwùjọ ìdìbò àwọn ìgbàgbọ́rùn lálàáfíà àti èlé pààyàn lẹ́gbọ́n jẹ́lẹ̀ tó wà lọ pé wọn nínú rẹ̀ lálàáfíà wàlá máa mú dà fa àti àgbẹ̀lẹ̀ àfàtàyè àbí ìkẹ́lẹ́ ìkẹ́tẹ́ ń wọ́n níyàn ìjà àkùkọ mẹ́tẹ́ wà lọ pé mẹ́kọ̀ lálàáfíà ilà anna sheikh al-islam sàmì ìsọ̀jì wà máa ṣe ájà sí ìlà sọ̀ án ṣùgbọ́n bí ló bí yà àwọn òṣìṣẹ́ pé ráàyè wọn kọjọ pẹ̀lú ìrí àgbẹ̀ àwọn lóṣìṣẹ́ yíyá náà àwọn ti sáwọn tó máa ń pé irú rẹ̀ lábẹ́ àtọ́sọ ni pé ẹni fẹ́ gbóúnjẹ lẹ̀ débi òṣè débi débi ń pa ni ẹ débi òpa kó lọ kí òun lò. ìwọ àgbọ̀ ìrí àníyànjú làwọn obìnrin bá àpò ọ̀dẹ̀ ìjẹun tó tẹ́tún gbé mi lẹ̀ ọ̀dẹ̀ lọ kí òun lọ́dọ̀ kí òun lò. pé àlẹ́ bá ti gbé oúnjẹ lẹ̀ kò sí òun. náà ní ọkọ̀ ìrìyà ìṣẹ́gun fàlàmù ìtọ̀ṣẹ̀kọ́ àwọn ìtọ́lápọ̀ tí wọ́n ọ̀rọ̀ tó káàdì làwọn mọ́tòlákọ̀ lórí di àwọn ìjẹ̀gbà pé èèyàn lè mú. gbọ́n ráyà òtún wúrù lùpẹ̀lẹ̀ àmọ́ àwọn ìjọ́rí ti àwọn àfẹ́ẹ̀sì ìdánlọ́tẹ́ ilẹ̀ àti àtìsọ́lá ìrò ènìyàn lálàá sí àdánmọ́ àtàrọ̀ àtìsà ìgbà àkọ́kọ́ tẹ́bàtì la kò kẹ́ ẹ́ tìlọ́gbé ládàá rẹ̀ nílé gíní onípẹ́tù onípẹ́kù lálàáfíà. Wàkọ́ ó ní ilẹ̀ nẹ́fìà sọ láti àmà ìpàdé ó ní lálàá nínú ìdọ̀kẹ́ kò sírun nẹ́fìà lè kà máa lè hà irun yóò pé ní lára lè lè ha bí àkọ́mílì pé kò lè rárá. Irú àpèjúwe bẹ́ẹ̀ tó wà nínú ìgbẹ́ta nínú ló ń sọ. Àní ìmọ̀ àti kí láàánú nínú àdúkù lágbàjúwe ẹnì kankan yóò sì nígbàgbọ́ hátà yóò ṣe balẹ̀ àfi yìí títí tí èfẹ́ fọmọ ẹ̀yà rẹ̀ máa yóò ṣe kòlè náà fi tó fẹ́ fúnra rẹ̀. ẹ̀rọ sábàárẹ̀ nìkan tí ó fẹ́ tí ó fẹ́ fọmọ ẹ̀yà rẹ̀ sáàni kò ní gbàgbọ́ sábàárẹ̀ kò ní gbàgbọ́ ìdúkọ́ tó pé kékeré ẹ̀rù pé àǹtọ̀ rí àgbẹ̀ láti fẹ́ bẹ́ẹ̀ yóò fi àwọn náà lẹ́nu. ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní pé ìgbàgbọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kò pé ewúrẹ́ lélẹ́yìn náà ètò kò pé olùkọ́ ní farabalẹ̀ lórí òun wọ́n tún fi méjèèjì la tó lẹ̀ ní ọ̀dọ̀ ní ìrọ̀lẹ́ ní ọ̀dọ̀ tó tẹ̀wọ̀n. èwo ló tẹ̀wọ̀n nínú méjèèjì náà tó ń kọ̀ ní ìrọ̀ ara ní àbí ìròyìn òpin ẹlẹ́ẹ̀kejì ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àti olùgbé ni. kánẹ̀ àgbìyànjú tí ìtọ́ba ń sọ̀rọ̀ àti gbẹ̀ẹ́ sọ̀rọ̀ akálọ́ ní kíni kálọ̀ sọ̀rọ̀ kódà bá àbá báwọn náà àánì ládàá. mákànnì tó bá gbóúnjẹ lẹ̀ jẹ́lé ní ìpawá kálọ̀ kírun náà àmọ̀ ká jẹun náà kátọ̀ lọ kírun. náà àwọn ìpẹ́pẹ́ adúgbò ní àdéhìí ó ní kàrá àtòsọ̀lá ilẹ̀ òdòrè sọ̀hán alimọ̀sáàdì ilé akọ kí a lọ kírun nígbà fẹ́ gbóúnjẹ dé oúnjẹ wo oúnjẹ tá a ní láti jẹ tẹ́lifí ń pa wá káwa náà fi ń wọ́n nígbà ìyá alágbẹ́dẹ ẹ̀sìn ìdáná náà ẹ̀sìn ìgbàgbọ́ ìdáná tó bá yẹn bá gbé òkú ìgbàgbọ́ tó ń jẹ́ ńlá wọn náà lékele ẹgbẹ́ òdu ẹni ẹ̀sìn ẹ̀dúgbò lékele ó jẹ ọ̀nà. bákan náà nínú ìdúrà ìkọlù náà kọ́kùn wọ́n bákan ní ìdúrà nǹkan wọn kò ṣú à màtìlóbá ní fìfàlà kọ́kàn wá tẹ́tù ká fara balẹ̀ nípa afẹ́ lórí òun nítorí ìjọba kọ́kàn wá tẹ́tù náà ni pé gbogbo tí ó mọ̀jì sọ́kọ̀ akágún yẹn ní kálẹ́kẹ́ ni ká gbé kúrò lọ́kàn fẹ́ràn tó èyí lè jẹun àbí tó tó lọ́dún ìgbé àtìkọ́ ń lọ yàgbẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tá a pa ti ń kọ́ àbọ́jà kọ́ńtà lọ́sàárẹ̀ mò ń lẹ̀ wọ́n lọ sí ni mo ronú ẹ̀ afẹ́kágbé àwọn ọ̀rọ̀ yóò yìí kó lọ́kẹ́ kọ́kàn wa lè bá wà nínú ìrún táǹkù ní láti pé ìrún wa àtàwọn ẹni ìṣíwájú wa ó jìnà síra wọn gan ẹni tí ń ronú òun sí ó kéré ẹni tí ń sunkún lórí ó kéré ìsáàpù mọ ẹni pé kèsì ìṣíwájú ẹni tó ń gbà fáàrin ṣeré àdìfẹ́ kankan wà lórí wọn. bákan náà yẹn bá kiri mùsọ́lì ìbò àádó tó lè máa ìṣìgélò fi sọ́lá wọ́n ní tó kọ́ bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ kírun ni pé gbogbo nǹkan tó ò ní jẹ́ ọdún gbúráyè gbé jìnà síra rẹ̀ ọ̀nà tó ti kọlu wọn ẹni tó ń ṣe bísíẹ̀sì wọn kọlu kọlu àbí ń gba arajà ló ṣe pín náà lẹ́nu ẹ̀ paná ẹlẹ́yìn náà ò lè pa ò lè pa báwọn tó bá ní kẹ́sì nǹkan tó lè gba yìí ìṣẹ́jú mẹ́rin wà fi kírun pàṣẹ́sì yẹn tó bá gbé sí táìlẹ́ǹtì ní ọdí bá tún tí bá rìn ẹ lákò wọ́n tó ń tajà àbójìṣẹ́ ọkẹ̀lẹ́ ti wà lè pa ah, nǹkan kan àti tó ń bọ̀ kí tó kẹ́rù gbogbo tí ó kóró yìí ròyìn bá wa ká gbé kó ní sàkárí zabrẹ́kẹ̀ọ́ bákan náà àwọn nǹkan decoration tí máa ń kóró yìí ròyìn bá nígbà míì náà ká gbé kóró àdúgbò àgbàsán láwọn ní kí àwọn àìsàyọ kọ́tìnì tó pé anábìnrin ilẹ̀ anna alhassan fi sọ̀lá àmì àwọn kámọ̀ kọ́lá rọ̀ tó nǹkan ìgbà tí ń kírun lẹ́ẹ̀kẹ́ ikú fínibálú torí afẹ́kẹ́yí ọkàn wa kó wà ń dùtọ̀ lọ́mú ọba tó afẹ́jọ́ فكان من الحاجة إلى الطعام أو الشراب أو التبول أو التغول كل أولئك عذر في ترك الجمعة والجماعة wọ́n ní akọrin gbọ́nà hadithi pé sábà ní ìdíkà jẹun nǹkan mú bákan náà ní ìdí bẹ́ẹ̀ tọ́ àbí bẹ́ẹ̀ yàgbẹ́ àwọn nǹkan yìí ó lè jẹ́ ẹ̀kí fẹ́yàn pípi ìrùn jùmọ̀lá àti ìrùn jẹ̀mọ́ ó lè jẹ́ ẹ̀kí fẹ́yàn tó níjó jẹ́ tóbi tí kẹ́rẹ́ káyọ̀ lédè lọ́wọ́ lónìí bó láti tó gbà ṣùgbọ́n bìṣáà ń ألا يجعل أوقات الصلوات مواعيد لما ذكر ما هو من لمقدور الإنسان بها أن منه ما يمكن ká má jẹ́ kí àsìkò oúnjẹ wa káwọn ọmọ ẹgbẹ́ lásìkò ní ọmọ ẹgbẹ́ lójó kó máa dáta wa gbogbo wa má gbé àsìkò oúnjẹ rẹ nígbà tó máa gbé lójó láì tẹ̀síwájú tẹ̀sí ọ̀kẹ́ ni bọ́lá àwọn ọ̀sẹ̀ kan ẹ̀bẹ̀ ní ló máa ń ṣẹlẹ̀ tiẹ̀ tó ló bá tún gbé gbóló ní ọ̀gbọ̀jẹ̀dé gbóyèsẹ̀lẹ̀ ń lórí náà ló tẹ̀lé níṣẹ́ àbí wọ́n ti tirẹ̀ ní àkíyèsí tí a tí ó ti pọ̀ nínú ọmọdé sí ìgbé tó bá jẹ́ wá lẹ́yìn òrò tẹ́lẹ̀ kò sí sí òmùrún bẹ́ẹ̀. kọ́lá sọ̀nà أنها عليها في باب تقديم حافظ العبد على حق الله تعالى ẹ̀hán ẹni mo rò pé ní àá abalagbada yìí ló wá gbé ìwọ tiẹ̀ tó fẹ́ ìyẹn oúnjẹ tó fẹ́ jẹ ó wá gbé sókè ìwọ ta ni ìwọ ló wá ìwọ ló lẹ́nu ló ń jẹun bàbá ní kọ́ mọ́rò yẹn o ìyẹn tó tó bá rẹ́ni tí ń jẹun débi ń gba tó wá lọ ń jẹun lásìkò tó ń kírun lọ́wọ́ tó ń oúnjẹ tó nílẹ̀ ìwọ fẹ́ jẹ náà wọ́n máa rò pé ló láìkí wọ ọtí ẹjú ìwọ̀ ọlọ́wọ́ bá lọ. Bàlúwà ìyá àdàtìlẹ̀ hákìlì bá àdì ẹ̀rù bá bá bọ̀. Wọ́n ti gbé tó ṣẹlẹ̀ ni pé ó fẹ́ pòròfẹ́sì ìwọ̀ta nílẹ̀ ìwọ̀ ọlọ́wọ́ kò fẹ́ ṣe bá tó bá tó. Kò sí kó láìkí ara rẹ̀ kíkọ́ ọlọ́wọ́ bá lọ. Gbóòkú tó ń bá lọ ṣe ti ọlọ́run lásìkò òun ní ṣe dáadáa ọlọ́run gẹ ló mọ̀ fún yọ̀ǹda pé kó ló ló bí fáìdẹ̀ lọ ara rẹ̀ pé kó ló ṣe bẹ́ẹ̀ ó wà kókó lọ òun náà ọkàn rẹ̀ wá balẹ̀ tó fi wá kó tẹ́ẹ̀tì ráìtì sọlọ́ ṣùgbọ́n tí ẹ bá fún jẹ́lẹ̀ tó wá lórí ìlú débi ń sí lọ́dún pọ̀ ó jẹ mẹ́mọ́lẹ̀ ó ka bá jà rí ìwọ sára rẹ̀ tó fi balẹ̀ tó lè yóò pa ìwọ sọlọ́run ni kò tó ìwọ́n tó bá kọ́ lọ jẹun náà sáré bá falẹ̀ tó bá mí kẹlẹ̀ dáadáa ó tẹ̀ abẹ́rẹ́ sí máa ó bẹ̀rẹ̀ sí máa kírun lọ. wọ́n ní lè àṣà ayé dùkú la fi ìbàdà lè kọ́lé bí gẹ́rọ òkùnbẹ̀lẹ̀ àlà àmàlàjà. kọ́ọ̀ bá wọn mú un pẹ̀lú ọmọ tí ó di lórí un kọ́ọ̀ bá wọn mú un pẹ̀lú kọ́kẹ̀rẹ́ máa ń bọ̀ kọ́kà yìí kó dúró lórí ìlú ṣùgbọ́n gbogbo ìlọ fẹ́ wa bákan náà fásọ̀rọ̀ bá àwọn òmìnira kò ṣó àbí àjà òmìnira òmìnira ìfẹ́wọ́ ọ̀sọ̀tọ̀rọ̀ a ní ká sí òun ká farabalẹ̀ nígbà táwọn àbá àkóso pé kí kò ní ìfáyọ̀ ọlọ́run wa kí bákan lára rẹ̀ ní dúró ní ojú kan. fáìdà àwọn àǹfààní tí àtúnlẹ́kọ́ nínú ọ̀rọ̀ yìí pé kọ́lẹ̀ ìrìnlẹ̀ náà àwọn àbá àjẹ́kọ́ yé wa pé àsọ̀lá ìrìnàjá sọ̀lá ìtàhálà yorùbá kí àtúnbọ́nà ọba sọ̀rọ̀ ni kákírù ìbọ́bọ́nà ọba sọ̀rọ̀ ni pàkẹ́ ìpàtàkùnù àyíkàtùlà ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́nà ọba sọ̀rọ̀ bú o kó wá wọn wájú ọlọ́pọ̀ bẹ́ẹ̀ kan rẹ̀ wá ń gbòdò yẹ kó ga wa gan ta kàkún jáde ní wájú rẹ̀ kó mọ sọ̀rọ̀ àbí bá sọ̀rọ̀ pé ìfẹ̀mí là ń rò fún ní kí ní yẹn ló bá bẹ pé a gbọ́dọ̀ fọkà pọ̀ lórí irú a gbọ́dọ̀ kírun yẹn nítorí ìtọ́lọ́ wàkọ̀dé ájùmọ̀ àlàyé náà ẹnu àwọn afá kò pé àlà àdáwò lẹ́yìn lè áp lẹ́la àwọn afọ̀là mi ni pé ẹ̀sẹ̀ tí yóò ní lórí ìlú òní tó bá kọ́ńtẹ́ńtẹ́tì lé tó bá bẹ̀rẹ̀ ìlọ bẹ̀rẹ̀ fásíà ọkọ̀ ọ̀sẹ̀ tí lè dé ìdí kó tó bẹ̀rẹ̀ òkúrò ọ̀gbàlá bẹ́ẹ̀ tó dé lákẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ bá tún tajú pé orí irun mọ̀nú wa ọjà mọ̀ ní sàkáàtì ní gíní lórí irun bá tún padà ìgbà ẹ̀lọ́dún mọ̀ balada mi lọ. ẹ̀lọ́ abẹ́ ìròyìn lórí láti fi pẹ̀lú bẹ́ẹ̀ tó lè rọ́ bẹ́ẹ̀ gíní bẹ́ẹ̀ ní ládá yóò kéré torí pọ́pọ̀ rẹ̀ ò sí ní jẹ́rú pípa lójú wa mú fọláṣẹ àlejò sọlá olóòlù àkíbi sọlá àtàlẹ́ lékeré kírun láti rántí mi. ẹ̀gbọ́n onírun náà ti rántí ọlọ́dàdá láti mọ̀ sọ kú sọ táwọn onígun tí wọ́n ń sọ. wọ́n ní lẹ́yìn máa ń ṣe zikiru ó tó múni súnmọ́ lọ jòrò lọ ẹgbẹ́ àwọn kan àwọn ìkírun mọ́ ẹgbẹ́ kan já àjọ ọjọ́ ìkírun lọ́wọ́ mo ti bá rú wọn pàdé dáadáa wọn yìí kírun sẹ́kẹ̀rì náà máa ń segin ní àzùkár tí wọ́n láàzùkár tó máa sá máa ṣe láyé láyé lánàá bàbá ìtura wọnú tọ́lẹ́tì sẹ́kọ̀ pé òun ló wà mẹ́ ẹ̀ ní kẹlẹ̀ kò ní ìdíkẹ́ kẹlẹ̀ kò tó bá ti wà mẹ́ yóò mọ̀ sí dákè kéjìrù láyé láyé lánàá nínú ìyàwó sábà ṣe.

máa kírun láti máa rántí omi. Bákan ọlọ́wọ́ ọlọ́wọ́ tààrà sọ bá mi ṣèwà látàkùn mílẹ̀ lẹ́gbà áṣìlì yìí. Mọ́ wà ní ọjọ́ ti gbàgbé ara wọn lọ. Sọ́nà ń wà wọn jọ lọ lórí gidi, ó ti gbàgbé ara wọn. Ẹ̀sìn ọ̀fẹ́ ni sígẹ̀ ń bẹ̀ náà ìgbẹ́ ní ìmọ̀ rò, àbí? Ayọ̀. Ẹni tí wọ́n ti bá gbé mílẹ̀ dàtẹ̀ àtúndì tẹ́sùn kọ́, ìdí ọ̀làtà kọ́mílẹ̀ gà tó fẹ́ ti jẹ́ni tó wá kó máa gbàgbé ara rẹ̀ yóò tẹ̀lẹ̀ sẹ́ni tí ogun yẹn lè lọ kírun. Èrò pé ìta bá orí rò nígbà tá à ń kírun nìkan láàánú lálẹ́. Ìyẹn ló padà pé àjọ kírun lẹ́yìn ìwé òun fẹ́lẹ̀ ṣùgbọ́n ládọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láti kí ni làágbà. Àjọ kírun náà ni àjọ wọrun ni àjọ sálámà ni. Torí pé ọkàn tá a fi yí àpàtàrà o. Àdìsí wa lórí ẹ̀ àdìsí àdìmọ́ọ̀mù àbídà tó mọ́ bá wọn súnmọ́ náà bákan náà lè mọ́mù náà sáré wọ̀lẹ̀ mọ́mù náà ṣùgbọ́n àti lọ sọ sí àwọn. a ní anábì ní inel abda ẹrú láyé sọ́ọ̀lì tó mọ̀ kí wọn láyé kìtàbù láwù ó ha. a lè lọ sí ìjọba yẹn sí wa ń tẹ́lẹ̀ kò ní lé gíní kò ní gbà ládàá. sábà dáhùn sí wa ń tẹ́lẹ̀ káwọn gba tẹ́lẹ̀ sí wọn kò ní gbà wá. Èrò pẹ̀lú lórí ìlú lásán ní ìṣe gidi. Ara rẹ̀ nìkan ló wà lórí inú ọkàn rẹ̀ wà ń bó ibi àwọn àlámọ̀ nínú ìtúpapọ̀. Wọ́n bá túbù sọ ẹlòmíì gan. Òkè sọ́bádá sí ọkùnrin láti sọ́bádá oṣù wa oṣù wa láti ti sọ́ájú. Sọ́bádá sí ten kò ní gawa. Subhanallah. Tẹ́ni ẹ bá bínú. Kò gawa nínú kíní nínú ten. Anábìsẹ̀ bẹ́ẹ̀ lórí ìdẹ́jú lórí ìnú náà ẹlòmí ò ní gbà ju wà lọ àbí kó mọ́ gbà tó wá fún kọ́lá túnbù tó wà àti bàbá náà tún ní ẹ̀rí tó ní gbàwá nítorí kí torí pé ọkùnrin rẹ̀ sí lórí ìrun pàṣọlá fún iná máa ń kúrò lọ́kùnrin ẹ̀kọ́ ọlọ́dún ti tẹ̀lé bá irun nínú tó fi gbélé náà ni pé kánẹ́tì ọlọ́ fàyínà wíyà kò fi kọ́lù bìlì sàn àti ìlú wa ayé bàtàlá náà kọ́kọ́ ṣé ìwá ni kírun rè sí ẹrù pé orí ìrú wà ẹrù jẹjẹ ẹrù wà lọ kẹyìn ó ní títóbi ìrú wò fẹ́ ni tí ìmọ̀ ìrú òní ní pálù mọ́ ìyẹn níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa lé nínú òní pálù mọ́ àtúntì náà ni lórúkọ kèé sí ń bẹ̀ alẹ́bẹ̀ ọ̀rọ̀ sọ́lá olùwàjú ní láti kó rọ̀tà àìní ìfẹ̀sọ̀lá alẹ́bí ní ṣé kójú àlejò fi ń tutù lórí pẹ́pẹ́ ìrún ní bọ́lá fi lọ́kàn balẹ̀ jù nítorí kí torí pé ń kí bó ṣe yẹ kó fi ọ̀fẹ́ wà mẹ́. ọlọ́ni kí nà sọ̀lá bàbá lè ha ánìlùfà ṣá ìwà lóńkà ìrún a máa kọ fún yẹn níbi ìwà àbàjẹ́ ìrún a máa kọ fún yẹn kéèyàn máa wà tí ò dáa kéèyàn máa ṣe tí ò dáa tẹ́sí ò fẹ́ ṣùgbọ́n ìrún wo ni jẹ́ mọ́ ìrún tẹ̀yẹ kí tó yẹ kó kí nígbà tó pọ̀lọpọ̀ àwọn èèyàn kírun tí wọ́n èkó lé lẹ́nu máa ń tẹ̀ yẹn pé àwọn èèyàn kírun bàbá jẹ́jẹ́ kí ni ó sì wà lára àwọn èèyàn ìyẹn ló bàtà gbọ́dọ̀ kí èsì ló táǹkì ní kálukú yẹra rẹ̀ wọ́n ní wàkùdúrù nǹkan àwọn alùpùpù yẹn wà lórí irun oníwàkẹ̀kọ̀ ní ìyẹ̀dúrú nìkólè máa wà mọ̀lá nìkọlà oníkàlà kúrò lọ́kàn wa gbogbo tó bá tilẹ̀ mọ́ láwọn olùmírò ní. fàyẹ̀kẹ́rù ní ìdáka lẹ́yìn wà láàmà. wọ́n ní kó láàbọ̀ wá sílé àlẹ́yìn àmọ́ ń pa àrùn dáadáa ìrùn ká mẹ́gí ẹlòmí tẹ̀ka ń kí náà. wọ́n ti gbé ìlú tí wọ́n gbé ìlú tó náà ó tẹ̀ka ń kí ni kò mọ́ ń pa ẹ̀. àmọ́ ń pa àrùn dáadáa àkọ́kọ́ nù. bákan náà wà gbọ́dọ̀ ẹ̀ká ṣe wọ́tọ́ gbọ́dọ̀ ẹ̀kọ́ gbọ́wọ́ kókè pé àdébìnrin sọ́nù kàmọ́rọ̀ àìsàn wọn rí òsùn lè gbọ́dọ̀ ẹ̀kọ́ gbọ́wọ́ kókè wọ́n ti mọ̀ òkùnkọ̀ ọ̀gbìn ṣiṣẹ́ wọ́tọ́ bá lè rí bẹ́ẹ̀ rúkú wọ́n ti mọ̀ ìmọ̀ ẹ̀lì nínú kọ́kọ́ mọ̀ òkùnkọ̀ ọ̀gbìn ṣiṣẹ́ ẹni wọn náà yẹ jìrì àlùfíkirú fi ẹ̀bẹ̀ ìrìnnìmọ̀ àǹjẹ́ kìlákà ìlọ́gbìn kàtó yàtọ̀ sí méjèèjì ọ̀gá fúlàfù ìkọlù fi sọ̀lá àmùnàjá ما لها سبب إلى إلى الخواطر الناشئة عن حب الدنيا أنه هو كثير دولوني kòdédé tí ó tẹ̀lé ti ìpé ní àwọn alkawatu náà ṣíkà àwọn òyìnbó tí ma ń wáyé lóbi òyìnbó yíwo àdìsókù ìtúnìyà nípa ọ̀rọ̀dé ayé ta kó mọ́yá ta kó lékàn pépè láàmọ̀rò lọ́sẹ̀ lóru ìdíwó ti dá láàmọ̀rò kó láti owó ìgbàlùkó mọ ìrùn jẹ́ kí òfin òun ti lọ eléyìí sọ ẹsẹ ní gbogbo òun bá bá kí kárí pa farabalẹ̀ gbogbo ní ká ìrojú bá ní ẹwẹ tọ́lọ̀ fún ẹlẹ́ sífẹ̀ káwa náà ká gbà ìyẹn pé tí oúnjẹ bá wà lẹ̀ ẹgbẹ́ òyìnbó ká jẹun náà kọ́kàn àríwá wa ń bẹ̀rù bákan náà ti dá àtúntò bá ń pè ká ti kí ni ká tọ̀ kálọ yàgbẹ́ ní kódà bá àbájẹ máa mọ̀. àwọn àti àkùyà àti àwọn nǹkan tó jọ mẹ́lẹ̀ yìí náà fi máa ń ká ìròjú bá ní lórí ẹni tó abọ́ lẹ́ẹ̀kan àwọn fóònù tá ń lò. ẹ̀rí sọ̀rọ̀ pé tó bá dúró ayọ̀ kan lè òtún lórí ìrùn mẹ́ kúkú lérí ní pápápápá. torí pé tó bá ìwé tó bẹ́ tó èrò ìbánibí náà níbi iná ìyọkúrò túnlẹ̀ tó fi lélẹ̀ fún wa. ẹ̀rí lórí kò ní ìdí oníyí tọ́jú kan yìí kò bá kọ́dún mọ̀ wọlé tọ́jú ẹ̀. ẹ̀rí lẹ́yìn náà ni pé tó o bá ní kò ní di àdọ́kẹ́ o kò tẹ̀lé pé ní ninety eight percent ló máa ronú sí kókò bá dùn àbí ẹ̀kọ́ ni. ó fi ra àdọ́kẹ́ kò ní di àbí. àwọn ìlúkù kan wá dúró tiẹ̀ ń kọ́ tó bá ní ọkàn tiẹ̀ dúró pé kó dà sí hundred bucks kó wọlé ọ̀nkìrìn lọ́nà ní ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀ àwọn èèyàn tó wá wà lẹ́gbẹ̀ẹ́ ńkọ́ títẹ̀ lórí òun wá dún orin jáde ẹlòmí òkè bóyá ti mọ́sí sí ṣíńdé tó ṣe ń gbé orin sí ti ń gbé kọ́ránì sí kódà ní tó gbé lọ́sùn bóyá tẹ́sí àbá kẹsí àbí orin lárúbáwá kẹsí àbáwọn àkàrà àbàbáwọn ọ̀sẹ̀ yìí gbà ní ẹ̀gẹ́ olèkóró ìlú ìgbà yìí ní ìdí tòlọ́ tó ní kí tòlọ́ àti gbọ́ngbọ́n kò jọ ní lójúmọ́ bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ tọ́tọ́ bá ti tún hánà wá ẹ̀hánà ọmọ wa bá ẹ̀kọ́ nílẹ̀ wọ́n ń bí yẹ. bí o ti gbọ́ ni wọ́n á gbé gbúrúgbúrúgbúrú lálùkù ti gbọ́ ẹ̀gbọ́ yóò ti sún wọn. bí wọ́n ẹni tó dùn yẹn lẹ́ni àwọn kan wọ̀nyí àwọn àgbàdo ní sáàbẹ́nẹ́fìtì dáadáa lára rẹ̀ ṣùgbọ́n òní bẹ́ẹ̀ náà pátákéèsì nílò rẹ̀ torí pé ìrún wa ó ṣe pàtàkì àbí ta ni ó wù nínú nínú tẹ́ẹ̀nì tó mọ̀ àgbà wọn fún òkú ogun ẹgbẹ́sẹ̀ lábẹ́gbẹ́ àbí ìgbẹ́sẹ̀ rẹ̀ yóò yíba dá wa yẹn lè mọ́ gbà wọn òun gẹ́gẹ́ kan àbí tìtì àsọ̀fún wa yìí kọ́lọ́mà sọ̀rọ̀ àti alákọ̀ṣà ni wọn. na lẹ́yìn bàtà kúrò ní ẹran àwọn ìkẹta A àmọ́ lọ báàbù mi ìjàmọ̀ tó báàbù àwòkọ́ báàbù àwòkọ́ ti náà yìí àwọn àsìkò tá a kọ̀ kéèyàn kírun pàápàá jùlọ ìrún nẹ́fìlà àwọn àsìkò tá a kọ̀ kéèyàn lójú nẹ́fìlà. فطرت wọ́n ní wọ́n ṣe àwọn àrùn léèwọ̀ láwọn àsìkò kan gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ ládàá àwọn àsìkò kan wà fún ìbá tó ṣe ẹ̀sẹ̀ lè tó ga mẹ́. inú bọ̀ lóbi àìkọ́ fún ẹ́fẹ́ẹ̀kì báwọn iná ti ṣiṣẹ́ ládàá àwọn àsìkò tó ìbá gbà ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ni ṣé ìwọ́n tó ṣùgbọ́n ọjọ́ júmọ́ ọjọ́ ńlá ni ó ti kí àwọn mẹ́lẹ̀ yẹ́rẹ́ gbà ládàá sábà bẹ́ẹ̀ máa rẹ́ ní sọmú tí yorùbá tún gbà ẹ̀sẹ̀ ní tún gbà tó ń débi tó tún pa ààrẹ gbogbo kẹlẹ́ ti bá ní àṣẹ agbọ́dọ̀ òun bẹ́ẹ̀ ti kalẹ̀. ó ní ẹ̀sìn ṣe lé ọ̀fun akátìrún láwọn àsìkò kan lè ṣe kámi àlámù àṣà rẹ̀ nítorí ìdílé ti mọ̀ táwọn mọ̀ ẹni mẹ́rin kí ló dé tẹ́tù ní kámọ́ kírun kámọ́ yẹn mẹ́fìlà lásìkò yẹn onídìbò wádìí àbáwọn pé bá ní kámọ́ ṣe àǹfààní wà ń bẹ̀ tí tó bá ní àṣẹ àǹfààní gbé gírí àǹfààní wà ń náà a ní nínú díẹ̀ náà kàlùkù jì á alùsàbá àtàlùkù fa kájínà sí ìmọ̀ kọ́sì àwọn akẹ̀kẹ̀rí ìmọ̀ tọwọ́ fi wá sí ìbàdá tuntun ní àsìkò tó bá ń ṣe ìjọsìn sálẹ́bù pẹ̀lú àdìsí tó pé nítorí pé tó yẹ mọ́ bá jọ tòkè tó lásìkò tọ́lọ̀ ń kọ̀ fún wa làwọn náà máa ń bẹ́ bọ òun wọn ẹmẹ́jọ ẹmẹ́sìnkì láti àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yóò rèé ní sọlá fìfàjì nígbà tá a bá ti kí àtùbá àtàn hàtà tẹ̀rẹ̀tẹ̀fẹ̀ àṣàmì àdìlárù kọ́bí ọ̀rọ̀ mọ́ títí tó wọ́n fi yọ tọ́ba ti kábùbà àtàn ọ̀gẹ̀yẹ nẹ́fìlà mọ́ títí tó wọ́n fi yọ ìbọ́lá fún àwọn léèdì wíwọ̀n kan ní bí five to six ó wá wọlé ẹ wá kábùbà àtàn títí tó wọ́n fi yọ pé á pàtẹ́lẹ̀ tóun bá tún yọ yẹn hátà tẹ̀rẹ̀tẹ̀pẹ̀ àṣà rúbùwà lòtẹ̀ ní àmì àrùn pé kò gbéra fẹ́ẹ́ ibi tó ti yọ kọ́dọ̀rọ̀ rọ́mọ̀ ní dèdè rọ́mọ̀ táwọn ti hárò ẹlòmí ló kókó bá ní yọm gbàgbà òkúlẹ̀ nínú ẹlòmí bá tún ní bílà ẹlòmí ní ìṣòro àbí ṣé ìṣòro kúlẹ̀ ló ń pè ìṣòro ẹlòmí wọn kọ́kọ́ rú yọba ẹlòmí yọba ẹlòmí bá tiẹ̀ ní ọmọlẹ̀ tóun bá ti yọ òtútù lé kírun kí tóun ó tún fi gbéra kọ́dọ̀rọ̀ rọ́mọ̀ àwọn bá sára ẹgbẹ́ bọ́ọ̀lù ilé mọ́ kọ́dún òru mọ́tò yẹn àlèmọ́ ìbùnà òtẹ̀ nínú ra tuntun láàrin wọ́n tó rú bá jọ ojú ẹ sóòrù lè yọ ní àbí olè olè yọ sí wọn ojú yẹn tó bá wo tó rú tí ó ti yọba máa wò ìbè ó kọ́kọ́ pọ́n tó bá ti yọba tó yọ sójú ẹ lèmi bọ̀ láwọn tó ti gbé kọ́dún òru mọ́ wọ́n ti wá bíi twenty twenty minutes to twenty five minutes kọ́ kọ́dún ó ti tó káíkásìkò ọdún ni ìyẹn lè sí ìdí ń dáhùn báwo ni wọ́n ti jùlọ kẹ́ni ta sílẹ̀ lásìkò tí àìdún tó yìí. wọ́n ní láti wà sí àfikásíbá àtúndí gbà ìrìn ẹ̀jẹ̀ pílà àkọ́kọ́ nù. bákan náà ní ìrìn ẹ̀jẹ̀ tọ́kùnrin ọgbà ìṣàmùtò ní ààrẹ sáhà pìlẹ̀ àìsífà ẹkún ló gbéra báyìí yóò máa bọ̀ yóò máa bọ̀ ìgbà tó bá kán rí tó gbé àárín sẹ́mọ̀ dua ó ti ẹ̀ báyà ń tàwọn òde yẹn tó bá yẹ dùá ń gbà ó jẹ lẹ́sẹ̀. bóò láti mọ̀ bàbá gbé nǹkan lálé wọn agbèrúgbọ́ fi ilẹ̀ ń sìn òun wá yọ kí ni mo fi lè máa ti lọ́wọ́ àrùn ó máa gùn bọ́ọ̀lù tó ń lè òkè gbogbo ọmọ ṣe kí ni yóò máa kúrú òun kúrú tó ń gbogbo èèyàn ní lọ́mọ́ gbogbo èèyàn ní lọ́mọ́ ó lè tóbi fifteen minutes gbogbo èèyàn máa dúró kò ní lọ́mọ́ tó bá wọn tó tó padà síbẹ̀ lẹ́yìn tó ṣe kí ni yóò kúrú wọn lóògùn pa ìgbà yẹn ni òun ti wà ní kábùdì sàmà lọ́gẹ̀gẹ̀ sàmà nẹ́ẹ̀sì tí ó ṣẹlẹ̀ ni pé ìgbà tó bá padà yá yóò tó lékún dípò kó dípò yóò lékún ìgbà tó lékún yẹn lè lórí jẹ́ kí ni lórí wọlé. ẹgbẹ́ ìgbà tó tó lè súnmọ́ pátápátá nẹ́fílà òtẹ́ èèyàn máa ń gbà ń lágbègbè náà pẹ́ ní lórí wọlé ní five after one sin kó tó bá ní bíbí tó wá ìyẹn àsìkò táǹsọ̀ yìí ti ṣẹlẹ̀ gbogbo dùwà tó bá yẹ tó bá gbé a ní èèyàn ò lè lẹ́gbẹ̀rẹ́ nígbà tó ń bá ti já àti orí hátà fẹ́kúdà kò sàwá tí èdè yẹ tó tó bá ti yẹ lórí kẹta ní sọláàtì làásù lásìkò tí a bá kírun àlàáfà nìkan àti tí a tún sọ́bà ìlànà ìgbòrò tó wọ èdè bí tí è wọ àláyé nẹ́fílà mọ́ kọ́ gbọ́ yé ìlú tó ń sọ nẹ́fílà ní o ọ̀tọ́ ti ká sí ní ìbẹ̀bá nílà lè kírun wọn ọ̀kì o àkùnmẹ́tẹ̀ẹ̀ta yìí àtìkọ̀tẹ́kọ̀ fún wa láti kírun náà àfáàjà ni lẹ́sẹ̀ sáwọ́yá alákọ̀ọ́kọ́ ẹ́ ìjà tó ń bá jáde láàrin ẹlẹ́mìlà láti jàwó sábà tí kúrò ìtàn ẹ̀ gbígbáwó ìgbà tó lóbi jáde tó bá jáde báyìí àlèyé nẹ́fìlà sábà gbà àbótó mẹ́gbà. Kọ́wà láti kúrú fúnra lọ, ìgbà tó bá wù wá. Àánú tó tí èrè dèdè kọ́dé rò ta ní nǹkan bí twenty minutes sí twenty five minutes. Agogo kejì ọ̀rọ̀ Aisha sáà tún yẹ nẹ́bílà náà sáà lè pé ẹ́ ìgbà tó bá kú díẹ̀ sí ìgbóòrè wọlé tọ́rọ wà ní ọ̀gàgà orí àsìkò kẹta bàbá abdulrahman tọ́rọ wà lọ́wọ́ kọ́lá bọ́ọ̀ lẹ́yìn gbàtà tó kí àṣírí tán ẹ̀yin obìnrin àbí ẹ̀yin náà oníṣẹ́ alábàálà náà àdíkì tó gbélé wa ni hadith abdullahi bin abbas abdullahi ọmọ abbas tó jẹ́ ọmọ nkú anẹ́bùwà muhammad sallam oníṣẹ́ ìdá indi tó jẹ́ ìlọ́dọ̀ mi rìjáàlú mọ̀rùnmíyún àwọn èèyàn kan tó yẹ kó wà ló ní wọn ó wà lè láyé kù wọ́n jẹ́ ẹni lọ́dọ̀ mi wà á ti gbọ́ ọ̀hún ẹni tó wá sẹ́yọ́ gbogbo tí wọ́n sọ̀rọ̀ yìí fún mi èyí yẹ pé àbúrò ni ò gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n gbé fún àbá wọ́n jẹ́ ìdí tó mo fi rí nù. àbúrò ìdí náà bá tó lọ́pọ̀lọpọ̀ ló hàn àdúgbò báyìí sọ̀rọ̀ ẹ̀ ta ló mọ̀ torí pé ọmọ kékeré ni ó gbàdá gba àwọn àdúgbò nígbà tó dàgbà hàn bí ó ti lọ gbà lẹ́nu sọ̀hábà hàn sọ̀hábà lọ ara wọn. wọ́n wà sáré àbúrò ìdí náà bá ó láwọn èèyàn kan wọ́n jẹ́ ẹni lọ́dọ̀ mi pàápàá jùlọ ìlọ́rùn أن أن رسول الله صلى الله عليه وسلم أنا نبي صلى الله عليه وسلم نهى عن الصلاة أنا بيكو هو كافر بعد الصبح لين قطعت مصحفا حتى تطلع الشمس في توريو توريو تبقى ما يو ẹ̀yẹ́ ìlú ní òun òyíkọ́ ìdúnyẹ́ bẹ́ẹ̀ tó bá ti yọ lẹ́nu ó kàn mọ́ kí lọ́wọ́ tó bá tó wá yọ yóò tún lè distance tá sọ bí twenty minutes. bàbá àdàlà àtù bákan náà làdẹ́ni tó pọ̀ ká tó kírun lẹ́yìn àtúrì àtà àtẹ́gùrùbà títí tí òun láti sọ fún wa pé súnà ní ká fi tẹ̀sí ká fi bídíà tẹ́ o ẹ̀kọ́ ní bídíà wọ́n kàn fáwọn èèyàn ní olúwa bá five hundred ló ní rákàtà yóò ti fi mẹ́rin wọ́n ò gbá àdúgbò láyé wa o ó lè gbé lẹ́yìn àtúntì sí mọ́gírì àwọn àdúgbò kẹtẹ́ ti kọ̀ ìwọ tí o bá wá dákọ̀ mọ́ lọ́wọ́ ní eh, bàbá lágbájá láì lọ́sẹ̀ ìwọ tí wà lórí tẹ́lẹ̀ yìí mọ̀ṣálá ládàá wọlé ìlú ládàá ìwòkú àṣẹdá sí lé kíní ní í ṣe tó bá aláṣẹdànù pálí bẹ́rẹ̀ jẹun onímọ̀lẹ́ sálọ́ gbọ́n mọ́ bẹ́ẹ̀ lábẹ́ sọ fún alẹ́ nígbà wọn lára ṣe dànù. Ẹyà mẹ́rin, àmìlà agbára, ẹgbà abẹ́ amúrú náà, ọwọ́ rọ̀ aláṣẹ dànù àdápadà sí ẹ. Ìnẹ́fílà nẹ́fílà nìkan àwọn tọmọ ẹtú gbé, ìgbà wọn lálẹ́ yẹn, ìgbà wọn lálẹ́ yẹn. Agbọ́dọ̀ sí èdè sábà tó ní ẹsẹ̀, ó kéré ní ó pọ̀ ní, kàgbé bẹ́ẹ̀ ti gbé bẹ́ẹ̀. náà àrẹ́bí sọ àwọn àsìkò yìí wọ́n ní hadithi wa ní Bukhari bákan náà ló wà ní Muslim حديث مثل من حديث أبي سعيد الخدري رضي الله عنه عن عن رسول الله صلى الله عليه وسلم قال قال عن رسول الله صلى الله عليه وسلم فقيل لا صلاة أسير بعد الصبح لا يصبح حتى تهتدي الشمس títí tí òòrè yọ kò sí irun lábọ́ bí àdíìsì tẹ̀kan àrí ẹgbóúnjẹ lẹ̀ kò sí irun náà ló wà ń gbélé kò sí irun báwo ló ti jẹ́ síra wọn a sì ní sábà gbọ́rù rẹ̀ ó jẹ́ pé bóyá ládàá rẹ̀ ò pé tó ní àdúgbò sí rárá èrò láti lè ṣí. ẹ kílẹ̀ ni tó bá dáre òtún tó ní àdúgbò ti rárá ni ẹgbẹ́ lẹ́bàá tún bẹ́ẹ̀ èyí mú ibi tàbí tẹ̀kẹ́ lẹ́gbẹ́ hàn ẹjọ́ mẹ́lọ jẹ́ ńgbà tí wọ́n gbé ìrúgbó lóòó lóòó àbẹ́ ń tó lọ kírun nígbà tó gbóúnjẹ lé tẹ̀ ní òṣèré abẹ́rẹ́ látọ̀ látọ̀ láti sọ mi méjèèjì ẹ̀kọ́ yàtọ̀ síra wọn eléyìí kò sí irun yẹn kò ní títí tí

ìjọ òbẹ̀lẹ̀ pé tó ń bá láti yọ ìyẹn lè gbẹ́gí ní ìyẹn lè yẹn ìwọ́n tó bá ṣe èsì ìgbélé ìtọ́ pé ọtí lè yẹn o tí ètò ga sókè ní dèdè dísáǹtì kan. wàlá sọlá sọlá dàrá bákan náà kò sí irun lẹ́yìn irun áfírì hátà àtẹ̀gẹ́ ìbàṣàm títí tí òórùn ìgbìgbìn tó ń rún ìwọ̀ báàbù àwọn sọ̀rọ̀ àkọ́kọ́ náà sọ̀rọ̀ nípa ẹ̀rọ عبد الله بن عمرو بن عاصي أبو هريرة سمرة بن جندل سلمة بن أكوى زيد بن ثابت معاذ بن جبل كعب بن مرة أبو أمامة البائلي أتباع بيلو اثنان صحابة أني في هذين الحديثين سواء حديث من الباكاي حديث ابن عباس أبي موسى الأشعري أبي أبي سعيد الخدري wọ́n ní àádùkú tí ń sọ fún wa náà ni pé ààrẹ kírun lẹ́yìn àtùbá àtà àtẹ́sùrẹ̀ fàṣán tó ń rẹjọ wà bẹ̀rẹ̀dẹ́fìà tí ó sì ga sókè sí nábọ̀rì láàyìn ní rírí tó yẹ rí ó ti ga sókè ní fọ́dúrọ̀ tó lè rẹ́mọ̀ rọ́mọ̀ a ní wọ́n láti distance yẹn a ní máa ń yẹ kùrúgbù mí tàlátà tàǹfà yóò wọ́n jẹ́ ti sírísì ní kìlómítà bákan náà náà fún wa ká kírun lẹ́yìn asumi tó ń wéwọ̀ yálẹ̀ fi sọ̀lá ti àbẹ́yẹ̀wà pẹ́yì tó ń bá kírun láwọn àsìkò yìí ìdí ẹ̀ ní pé tàṣàbù hàn bíl mùsùlùkì ìmọ̀ akọ́ṣẹ́ àwọn mùsùlùkì ó wà ń bẹ̀ àwọn ẹlẹ́bọ àwọn ẹni máa ń sọ òòrùn nígbà tó bá wọ̀ ó gbé ìjọsìn ọdún ẹ̀ fi dágbére fún ẹ̀ tán bọ́ọ̀rùn tó bá yọ kí ló ń ṣe pé wọ́n fi ń fi táàbọ̀ àwọn bọ̀rùnbọ̀rùn ó wà mú àdéhùn kẹ́bẹ̀ pé àlébi nígbà tó ló máa fẹ́ yọ náà lọ ṣèjọ ṣe wọn ń fi sábọ̀ nítorí pé báwọn ń sin ọlọ́ọ̀bá wọn ló fẹ́ jáde nígbà tó bá ń lọ́wọ́ alẹ́ ní ọ̀dẹ́ kìíní wọ́n kìkẹ́ dá gbére nǹkan àwọn ọgbẹ́ tó fẹ́ràn ọ̀gá ẹ̀dùn bá tó kò tó nílẹ̀ iná ṣe fi náà. kọ́ nínú wíìnà ọlọ́run ti kọ̀ fún wa ká mọ́ kọ́sí àwọn mùsùlùmí fi ìbàdá àtìsí níbi ìjọ ti wọn ìyáàdé mọ́ nípa sábà àbẹ̀kọ́ bí ìpàwọ́ wà mí nìmọ̀ tó pẹ́ nìkẹ́ni tí bá ń kọ́sí àwọn èèyàn kẹ́ orí ti dáná tó fi ìlànà ẹgbẹ́ ilẹ̀ fi kọ́sí àwọn èèyàn kẹ́ orí ẹ̀ dára wọn àdéhìí àwọn àfà wọn tún ní àwọn ìyá pẹ̀lú lórí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ní jùmúrù ìrìnàmà àwọn àfà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà a ní mọ́kìrù lásìkò ìbáraẹni sọ wọ́n ní ìdájọ́ mi ẹni àná àmàkùrú ha kò tí haram àfẹ́ kò tí di haram tó bá haram tẹ́kọ́ bá tó wá yàtọ̀ wọn àti ni kò tó mùsùlùmí lẹ́bi áfíríkà àdìsí sọ̀túnyà wà bẹ́ẹ̀ àwọn àdìsí náà lẹ́lò nígbà kò sí tánàbí sọ pé kò dáa tó mi. bàbá wọn ti sọ ìrí yá sí ìlà ìbá àti pẹ̀lá tó fi hà. àwọn sọ ìrí àtàkùn lẹ́ẹ̀kan ó ní kò sí tí ó kọjá láti mọ́tìrún lẹ́yìn áfíríkì lẹ́yìn túbú àdìgbà tó lù bá wà ní àárín orí wọ́n ní àwọn àdìsí bá lórí alẹ́kámẹ́ tó yẹ mọ́ wà á já wà ní àdìsí náà yìí bí àná àwọn òṣù ọ̀ka ẹnu àwọn àdìsí yẹn ìdájọ́ ti ní ìtiwá tó fi parẹ́ ẹ̀rọ dání lẹ́sìn ló ti bá nǹkan pé ìdájọ́ yẹn wà tẹ́lẹ̀ ìgbà tó gbàdà ti sọ̀rọ̀ mi tó ṣe kí ni tó ti parẹ́ amẹ́ni ẹni fúlàǹgbà tó wá wà tọ̀sánùkò tá a kọ̀ mọ́. ẹni wà kúrò nínú àdìsí lẹ́sìn جعل العلماء من باب الحمل المطلق على المقيد وبعد ذلك àwọn tó para wọn rẹ wọn ní kò ní tó para wọn rẹ ní táwọn àfáà sàlàyé náà ni pé bí kánẹbí tún nǹkan lẹ́sìn kan kó wá sí ní kù lákòókò àwọn ìgbésẹ̀ tó bá wọ́n sọ́lá kó lè ní kó yẹ ní fílà àwọn ìgbésẹ̀ wà òkè náà wọ́n ti dáwọ́ lè lórí wọn mọ́sọ́lá sọ́kọ́ báwo lẹ́yìn àtúndì sẹ́yìn sọ ni pé kó mọ̀ tẹ́tí ni kó iná sí àti tó gba títí tẹ́ sọ pé mọ̀yìn láti kó ti parẹ́ tí o gbọ́dọ̀ wá ti wọ́n mọ́ṣẹ́ láti ìyẹn mẹ́fílà bẹ́ẹ̀ jẹ́ kí àdìsí yẹn láláyé nínú ìfúráwé ti ti tú nǹkan lé àtìgbà tí ó lé délé lóde lágbàdà sàlẹ̀ díẹ̀. àwọn ìnáwó ilẹ̀ káà alẹ́ làán àbíká lórí tó ṣe alẹ́ òṣìṣẹ́ nìkan kó wá dé kó mi fẹ́ pé ó ní bá ti lóbi tó ti dẹ̀ láìsí ó ní bá ti lóbi tó fi dé ṣùgbọ́n ọ̀sọ̀ ìrírí àìsọ̀fẹ́lò káìpẹ́ tó fi jẹrẹ láìsí ẹ̀ tó lẹ̀ èyí tó fi padà sí àgbẹ̀ tó ti lórí bí ní wọ́n lò ti parẹ́ bẹ́ẹ̀ kò ní bẹ́ẹ̀ àti pé ọ̀la yóò wọlé àlè ìlà náà ìlà ìlà sọ àmàrà ìjàmọ̀ nígbà bá rẹ̀ tó wọnú àrùn báyà tó lè gbọ́ pé kẹfà àti tá bá ní wọn tá bá tún sáàrí méjèèjì àlejò méjèèjì lẹ́ẹ̀kan náà bákan ní àkókò yìí ọkọ rẹ̀ bá kó gbólé ní ọdún kan obìsọ́kó ẹ̀rí bí wọ́n padà tó obìsọ́kọ rẹ̀ bá kú kó lo ọjọ́ ọ̀sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ̀ṣọ́ méjèèjì náà lérí lẹ́ẹ̀kan náà áwọ̀ èwo ló kọ́ dé èwo ló kọ́ sọ̀rọ̀ ayé tó tọ́lọ́dún kan ló kọ́ dé ilé ìwà parẹ́ tó méjèèjì àlérí púpọ̀ wọ́n bá lè rí tí yóò nípa ìgbà táàlù lé ìgbà táàlù lé yìí ọ̀rọ̀ pọ̀ lórí yìí. náà ó ní bàbá àbá hànàfíyà ẹwà láwọn hànàfíyà àtẹ́sẹ̀lẹ̀ mọ́tàbà àbọ̀ ànífà àti màlìkí àtẹ́sẹ̀lẹ̀ àlẹ́mọ́ mọ́lìkì àti àníbílà ilẹ̀ àdẹ́hà jẹ̀mí

abẹ́kọ̀ ẹlẹ́gbẹ̀lá méjì káṣípàmọ̀ kọ́ọ̀mù Ibrahim ní ẹ̀yìn ibi ojú ẹsẹ̀ àdébí Ibrahim ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ ojú ní kàbí gíláàsì lẹ́yìn káwà bá àdébí ọdún mi wà sáfẹ̀lú mímọ̀ kọ́ọ̀mù Ibrahim mùsọ́lá mímọ̀ kọ́ọ̀mù Ibrahim mùsọ́lá ẹ̀mú ẹ̀yìn ibi tí Ibrahim ojú ti mú ní ìdẹ́ẹ̀dì kírun ṣùgbọ́n bí ẹ bá wà sábà tó bá tó wà á fò tán

wọn ní ẹ̀kọ́ fún wa kí ẹ̀yàn ní àwọn àgbà abẹ́tọ́ lè sọ̀rọ̀ àpò sọ lẹ́yìn àtúbà kò lè yẹn fìlà ẹ̀tọ́ àwọn màlìkí àtọ̀ ní hànẹ́bílà àtàwọn tání àtàwọn hànàfíyà kí làwọn sọ eré àtọ̀ tí wọn. kí lè rí wọn wọn ní gbogbo ẹ̀rí tí ó wáyé kó náà ó wá fún ìmọ̀mù ṣáàfì àtàwọn ṣáàfì èyí àtọ́dọ̀ mọ́tẹ́ àbí rẹ̀ kí lè ń sọ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní àwọn ní wọ́n dàbí kan wà rìwáyà tó àti ìmọ̀mù Ahmad ìmọ̀mù Ahmad lórí ní olùwáyà náà fún abá fọ́ọ̀tì wà sára ṣẹ́kì Islam Britania tí mo sọ bí àná àná wà jàmọ́ atúmí àfáàbìnà àtàwọn èèyàn kan nínú àwọn èèyàn wa àwọn èèyàn wọn àwọn èèyàn wọn o fáwọn afá oníṣíkú bá ní àfáàbì náà yẹ́nà tẹ́ bá ń ka fífi kiri ìtura àlìmáàmù mẹ́wàá mú mọ́sá àbí tó tẹ̀lé ló ṣe kí ni ó ń dàpọ̀ pẹ̀lú àwọn èèyàn kẹjà tó sọ iná rẹ̀. Imam wọ́n ní ìmọ̀ ṣáàpì ìmọ̀ amadu ní olùwà yàtọ̀ àti ìmọ̀ ìbùrọ̀ tẹ́lẹ̀ àtàwọn èèyàn wọ́n lọ bẹ́ẹ̀ pé ìlà àná àtàwà fìlò mọ́tòlákù ànil àtúbà wọ́n ní nẹ́fìlà táà lè yẹn nẹ́fìlà tí ò ní fábàbí wọ́n kẹ́ kí èsì yìí náà sì ní gbọ́pọ̀lọpọ̀ àfáà mọ́ láyé ìdí òní gánà àfáà tún náà pé nọ́fílà tó àlè yẹn nọ́fílà tí ẹ̀ ti lọ́kọ́ mọ́yẹ nọ́fílà lẹ́yìn lẹ́yìn kíni lẹ́yìn ṣubú mọ́yẹ nọ́fílà lẹ́yìn áfíìlì mọ́yẹ nọ́fílà nígbà tí ó wà ní àlè orí wọ́n ní nọ́fílà tí ó ní sábà bí ni. àpòsọ̀lá wà tó bẹ̀ wà tó àgbà ó ní gbogbo nọ́fílà tó bá ní sábà bí ẹni tó wọ mọ́sálásí ẹ̀yà áfírì irú nẹ́fìlà tó yẹ àwọn gbà pé yẹn nìyẹn kí ló yẹ pé yẹn. ọ̀rẹ́ sẹ́ni bàbá àti ẹ̀kọ́ àwọn ọmọdé láti fẹ́ ìṣẹ́ lè kìíní ìmọ̀lẹ́ báyìí kẹ́lá àwọn fẹ́ kó tẹ̀ ẹ̀yẹ nẹ́fìlà kan fẹ́lẹ̀ kan rárá. àìpé nẹ́fìlà tí ẹni amóyẹ̀ ní tí ò ní sábà wípé nẹ́fìlà kan wù ẹ̀yẹ tẹ̀jẹ̀ ń súnmọ́ náà gbé tó ní sábà bí kó tó kọ́ sábàyò bá wọn mọ́sálásí lásìkò yìí sẹ́yìn ẹ̀lẹ́fẹ́ lásìkò yìí rárá àìpé sábà bí ìwọ mọ́sálásí olóbi ìlànà sọ pé ní mẹ́fílà sani amáyàn ọ̀sẹ̀ yíyá tó lè mọ́tí tí ò sí mbẹ́ fẹ́ni tó bá wọ mọ́sálásí torí sábà bí ìkó wọ mọ́sálásí tó fi ẹ̀nà fílà. wàrákà fẹ́ ìwùdú abẹ́ni tí ó sàlùwàlá àná pé ní tó dá bá sàlùwàlá ní ká ìyẹn wá lè nẹ́fílà lẹ́yìn ìgbà tó kájú bá àtán ó ti nẹ́fílà mọ́lá nígbà tó ń fẹ́fẹ́ yọ tí ò sí dédédé ibi a ní lóde òun bá lè nẹ́fílà nígbà tó sáàdù wà lápán wọn kò sí tó burú mẹ́ torí kò dédé yẹn nẹ́fílà yìí bí kò sí pé yàtọ̀ wà lápán lẹ́kẹ́ ó ṣe ní ìta tó ló ha ṣe ájẹwà tí a bá ti rí wà dé nílé wọn àdá bá ń kẹlẹ̀ àdéhùn lọ́kàpọ̀ ní àdó ìsọ̀nàwà náà tẹ́lẹ̀ tí a sọ lẹ́ẹ̀kẹ́ àdéhùn táwọn lọ́la àdéhùn ká ẹ mọ owó wọn àfẹ́sọ̀ ẹgbẹ́ o àwọn àdéhùn tẹ́lẹ̀ pé àlè kí wọn rárá àbí wọ́n lọ àmọ́ lò wọ́n lò ìyẹn jẹ́ aláìsẹ̀ lẹ́yìn túbúyà àlè kí wọn kàyẹ̀lẹ̀ ẹ̀lẹ́gbẹ̀lá lẹ́yìn abúlé àlè kí wọn ṣùgbọ́n àwọn àdéhùn tẹ́lẹ̀ wọ́n á dé pé ẹnikẹ́ni tó bá wọn mọ́sálásí tó bá jòkó láì dé kiri láyé tó takora wọn tó takora wọn èyí tó jẹnà aláìsẹ̀lẹ̀ kàn ara rẹ̀ díẹ̀ ẹ̀kọ́ tó bá wọ mọ́ṣáláṣí òun lè yàn tó sábàtì ilé láti gbogbo àwọn ẹ̀rí ìlò tó mọ̀ sí sọ́dà fún ọba fún yàtọ̀ lórí ọ̀rọ̀ yìí pé àdìyẹ́bí àwọn ààyè ti súnmọ́ nìtòlórí ìfàdìrì sáájú àwùjọ láti súnmọ́ ọba yàtọ̀ pé ìdáwó ní mọ́yẹ̀ nẹ́fìlà yẹn ti bẹ̀rẹ̀ nígbà tá àlùfáàdà ti yọ ní àlẹ́ nẹ́fìlà mọ́ àdúrà bíi àkérò tán ṣùgbọ́n ní tí ó lé tẹ́lẹ̀ ní pé ní bàbá kí ìran fẹ́ni. Ìdí àwọn àtìkù ń kọ́ wa aláyú ànìyàwó àfihàn sọ̀lá àti ìmọ̀tòmákọ́ bádà sọ̀lá àti sọ́bà hàtà tẹ́sọ̀rọ̀ kan ṣám wà tẹ̀rẹ̀tẹ̀fẹ̀ á máa yẹ kọ̀rọ̀ mi sọ̀lá àti àmsáà. Àwọn ẹ̀rí ìfọ́nmá pé àmì ilé ẹ̀nẹ́fúlà lẹ́yìn ìṣubú títóró ìyọ tóbi bẹ̀rẹ̀ ga fún kẹ́lẹ́ níbi three mita bákan náà àná ayú àti nàwa kúlù sọlá kúlù mùsùlákọ́ bára sọlá kúlù àfà tẹ̀lé ìbàṣàmù àtìlẹ̀ nẹ́fìlà tí èyí ti sábà bí lógún ayẹ àtìlẹ̀ nẹ́fìlà lẹ́yìn àfúlì títí sí òórùn ìwọ̀ bákan náà sáré kọ́nà àbíbi àbúmúmá àbíbà ayé lè kọ́dùn pé òsínú lẹ́yìn fájẹ́lì wọ́n ní àtìlẹ̀ nẹ́fìlà húnẹ́ nìjẹ́ wọ́n ní ìran ẹ̀rún ẹgbẹ́dá ló ń bẹ̀ tó ní àníjẹ̀ ń pọ̀. náà ẹlẹ́kẹ̀rin bá fáìmọ̀ mi bá dé fáìmọ̀ mi bá dé àdéhìí agbọ́yé nínú àwọn àdéhìí kẹtẹ́ àjàmílàtà náà kíkọ́ fi pọ̀ fún akámọ́tì ìyẹn nẹ́fìlà lásìkò yìí iye àkáṣì àtúnmọ̀ṣàbá àtúnmọ̀fà fún àfẹ́fájà àwọn tani àwọn tẹ̀pẹ̀rẹ̀ ni fàyú kàdú mìnàhà bàtàkì mùtàṣàbọ̀ ìbílí ibi láti wá kọ́ pé ẹ̀sìn kọ̀ fún wa ká máa jàwọn ètè rí ká máa múra bí wọn ká máa lògbé sí ayé bí wọn ká máa lògbé rí àwọn bíi ṣẹ́bí ní wọn àbí àwọn òṣèlú ti báyà lẹ́sìn àwọn ọ̀gáhùn wáìtì àbí nígbà tí mọ̀tọ́tí máa ń ní àwọn ní ọ̀dọ̀ àmùsùlùmí ta mọ̀tẹ́rẹ̀ ń gbé kódà kọ́ mọ̀ ọmọ gbogbo orí rí ọjọ́ tí máa ń ní kí náà wà fún ẹjọ́

ká ló mọ́ ṣe ẹ̀rí ṣùgbọ́n àwọn kèfè rí ni ń jà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ẹ̀ẹ́dẹ́sẹ̀ ẹ̀ẹ́dẹ́kọrin yóò ṣe nu wọ́n fi rẹ́rù wọ́n fi rọwọ́ mú ká má ṣe ẹ̀rí kọrin yóò ṣe sóòlù ó ṣe kí ní kéèjì mùsùlùmí ṣe sóòrù bàtọ́wà kò ní sóòrù àwọn ìrùkà ewé tó ní mọ́ya ẹ̀já mọ̀ pé tààjú ìsóòrù ló ń ṣe ó akọrin ló pàdé sunday àwọn òṣèlú ẹ̀dẹ́ kí ni wọ́n pàdé ẹ̀já pé ní àtàlátù gbogbo tó ń kẹsẹ̀ ìkúrò mẹ́ wọ́n yà àtàlátù bá níbi sọ́dẹ̀ ìwé àtàlátù ẹ̀mí àtàlátù wa mẹ́ òròkótó mẹ́wàá ìyókù kí ni ó ní ní báyìí náà oní ẹlọ́gọ́ pẹ̀lú àpòlò orúkọ mi orúkọ ti yí nǹkan padà àti ìmọ̀ gómìnà tó ọ̀dọ̀ ayẹyẹ tí gómìnà iṣẹ́ fún ta ajídé ẹ̀sìn kama kọsẹ̀ fa ìdá àǹfààní mi tó rè tó ní nínú àdéjúbà kàrí wọ́n sọ àsìkò kẹfà àgbẹ̀mẹ́ràn àdéjì sọ lójú ìtẹ̀yìn túbí àtẹ̀yìn áfíríkà ṣùgbọ́n tó bá lọ wo hadisi kẹta ó sọ àsìkò kẹta aléwà wà wá tún dọ̀ ìlú kọ̀líl àsìkò tó kéré ni yẹtẹ́lì wú ìmìnà tẹ̀lifẹ̀ yìí ṣàmùtù bìn ẹ̀rìtìfà hàtàtà zone àsìkò yìí wọ́n bẹ̀rẹ̀ nígbà tó ń bá kẹrí títí tí è yẹ àsìkò yìí ó wà ní hadisi ọdún wa bùbùnú ó kọ̀ fún wa nàhánà rọ̀mọ̀ sọ́lá nùsọ́líyà fìhìn àwọn àsìkò mẹ́ta kan ànábì kọ̀ fún aká kírun àwùjọ tó bọ̀rọ̀ fi yí nà mọ̀ọ́tá náà àbí kásẹ̀kù nígbàtá nínú wa sọ nínú mẹ́tẹ̀ẹ̀ta ànábì ní kí náà yẹ fún mu kọ́ ní mo sọ̀ oòrùn bá dé kíni wà tó ní orí nínú hadith ni pé kẹsí mi ní àkáàmì ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dájọ́ ẹ̀sìn búniyàtì alàgbòdì alìmọ̀ṣàbá alìmọ̀ṣìrìkìn ó tí èkè lórí pé ẹ̀sà mẹ̀jìnà sáà ẹlẹ́bọ ẹmẹ̀jìnà sí pọ́nlọ́ ẹmẹ̀jìnà sáà jù ìtẹ́sí wa bá dé nu ṣùgbọ́n àwọn tọ́nu ẹlẹ́ni àwa ń súnmọ́ wọn. yọba tó fún ajọ́ ìtìdọ́ sọ̀rọ̀tù mùsẹ̀kín mùkàláfàtà àṣàrà jẹ̀hìn ibùdó sẹ́niyà wọ́n sọ gbogbo ọ̀nà láti yá mọ́ kékeré ẹ̀sìn mẹ́ka jìnà sí wọn kámọ́ kọ́ṣe wọn ìyáàdọ̀ fi tẹ̀sílíìdì hìm torí bí ìkọ́ṣe wọn pàtàkì àbí ìmọ̀ọ́jọ́ wọn tàn àti ìrọ̀ alànà yóò mọ ẹlẹ́ka lọ́tẹ̀ẹ́ ni o ẹni tí bá ti ń jọ kékeré kékeré wà fún náà tàbàdàrà díẹ̀díẹ̀ ọ̀yẹ̀mùsáàdù yóò máa rìn lẹ́fọ́kàn hátà yẹ́fúlá ìlà ìfúsàn àmàlẹ̀ tí ò bá fi ní rí tán ṣe ní àbúrú ma fàtìzá ìhìn fi yàtọ̀ ìfúnmọ̀ fọ́ṣe wọn hátà yẹ́fú láàmàlì mùsùlùmí min ìzá tí wà wá kátà wà tìfúlà tọ́lọ́tọ́ akọ́ṣẹ́ kẹfẹ́lí débi pé ìtọ́lọ́ nǹkan mùsùlùmí ní ìzá iyì yóò wá tó tó pé ìtọ́lọ́ torí pé tí àwọn ọkọ ní ó ṣe làwọn òfin yíwa mẹ́ káàmì ẹ̀kọ́ ṣe wọn ntọ́lọ́ gbé fún àfẹ́ níbi níyì mọ́ wọ́n wọ́n ṣùgbà ìṣọ̀kan wa à níbi mọ́ wọ́n ti ti class káwà ìdíkẹ́lẹ̀ káàdúró pé àwa mùsùlùmí rẹ̀ à nílé ṣe mọ́ àá máa tẹ̀lé wọn gọ̀ọ́gọ̀ọ́gọ̀ lẹ́yìn òdà ẹ̀yin tí wọ́n gbàwẹ̀ ẹlẹ́bí ní sàárì torí yẹ̀wúrí àti nẹ̀sọ́rọ̀ àwọn ní wọ́n ẹ̀jẹ̀ sàárì lómi ẹ̀yẹ yápá wọn fúlànẹ́jẹ kájẹ sàárì fúlà bèbí ò bá pẹ́ mú mi lásìkò kọmọjọ yẹ̀wúrí tó ń gbàwẹ̀ láìjẹ́ sàárì ìfẹ́ àwọn obìnrin méjì kan sọ̀rọ̀ wọn ta sí létí àwọn àánú àwẹ̀ nàfọ́rọ́ obìnrin wọn lókè ẹ̀ ń káwé sí ìsìlá pé ẹ̀ kàn jẹ́njẹ́ ọ̀sán ẹ̀ nílẹ̀ bí jẹ́njẹ́ àárọ̀ ẹ̀ dẹ̀ jẹ́ kalẹ́. gbọ́dọ̀ àwọn òde ẹ̀kíkọ́ yẹ tó ń fún wa ó tó mi wá kótó ẹ̀yìn ẹ̀yìn yín ò gan níjẹ́ kótó ẹ̀yìn yín tó tó kà á fún. bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ti fà lẹ́kọ́ bí pírọ́dù kọlùkọ́ náà níjà wa ó tó wá ní olóhùn fẹ́ ká yapa wọn. àníbà ọ̀nà sọ́lá ó ní ẹgbẹ́jì ni ẹ̀fìrún múlẹ̀ ẹ̀fìrún gbọ́nlẹ̀ ẹ̀múrún mú iwálẹ̀ ẹ̀mọ́jà wọn yẹ̀wúdí àti nàkọ́rọ̀ ẹ̀fìrún gbọ́nlẹ̀ mùsùlùmí ń pàmò gbọ́nsìn wọ́n fi rún múlẹ̀ ẹ̀wọ́n láwọn yẹ̀wúdí ẹ̀kọ́ ìfẹ́ ní mùtàtọ́ rí fún nínú yẹ̀wúdí àwọn tó wà ní sunday jam àwọn tó burú kí ni wọ́n ní wọ́n ní irúgbẹ̀ òṣèré òṣèré sílẹ̀ ẹlọ́wọ̀ wọn lọ́mọ ń dé àṣìbá ní israel ọmọ ní irúgbẹ̀ kálò jáàbù ẹ́ kálò jáàbù mùsùlùmí ọ̀nà jáàbù mọ́rin àwọn kátólíkì rẹ níbi tó lọ jáàbù subhanallah mo padà arákùnrin kan nígbà táwọn ọ̀tá wà ń dùn rà ọmọ Palestine àádọ́ sọ̀rọ̀ kú dùkì yẹn gẹ́gẹ́ wọ́n ya fún ìfọ́ àmì pé wàhálà tó ẹ̀kẹ́ ń dálẹ̀ ló pọ̀ jù pé àwọn ọmọ ìlú gẹ́gẹ́ lọ́sí kúdù kúdù pé ìmúra tó mú sí wọ́n ẹ wá nínú mi fẹ́ lé lẹ́nu mi nù nìkọ́ ẹ kò máa sún wọ́n tó máa di yẹ̀wù gidi yẹ̀wù gidi gidi nù nìkọ́ èyí tí lọ́pọ̀ ṣe wọn tí bàbá dúdú ẹ̀sìn wà náà wà bá wa àwọn bá mọ́ ń gbogbo àti Islam yóò ta wà láyé àtò Islam ilé ẹgbẹ́ tẹ̀tẹ̀ tẹ̀ wọ́n wá sí kíni wọ́n bá Islam ni àwọn sàájú àná ta ní lọ́ba tó fi àdéjì tó kó ti rẹ̀kọ̀dínáìsì wọn kọ́ lébi rẹ̀kọ̀dínáìsì wọn ṣùgbọ́n àti ṣe ẹ̀rọ pé tẹ́tí kó wa lọ́mọ náà ẹ̀ka ni mo ṣe bẹ́ẹ̀ tàbí bá wà rẹ́lífàǹtì nígbìmí láwùjọ tó kárẹ̀ náà kọ́lọ́n tó ṣàánú wa ẹ̀rí wọ́n ní kọ́mọ̀dé ká máa tẹ̀lé wọn bọ́ọ̀bọ̀ wáyé sí ìwé sábà ńlá wọn tí mo máa wà lẹ́yìn wọn tó máa máa dà wá lọ́wọ́ kọ̀ǹtúrò wa pàkọ́dé sáyàbà ti ṣàfihàn fún wọn tẹ́ pé àwa ní ní pàtẹ́lẹ́sì wa òbí sí fún wa mọ́ ìlànà wọn láwọn fi ní alẹ́lẹ́ tí ó bá mú ní kákíyèsí lára rẹ̀ náà ni àwọn àkùkọ̀ọ̀rọ̀ tí à lónìí lẹ́yìn òsìmí tó bá ní jẹ́rìí mùsùlùmí ti hásùlù náà lásìkò táwà yìí yẹ̀gùrú na kálífàwò wọ́n máa ṣe gọ́ọ̀gọ́ tẹ̀ láwọn yẹ̀wúdí àwọn nàṣọ́rá lẹ́yìn gbìlárọ̀ wíyá bá wà làbàtì rọ̀ láì ti làákàyè wọ́n máa ń gbọ́dọ̀ wọn. wàkúlù náà wà rọ̀dà pìlẹ̀gárì gbogbo tó bá tó wá ní ọ̀dọ̀ àwọn fàwọ́ àṣà kó níbi lórí gidi kó dá kọ́lá tó máa ṣíra alẹ́ àánú kakó tó dá. fàkúrò amẹ́lí yàtú gbogbo sẹ́gbẹ́ bá ti ṣe fàwọ́ àjẹmí iná làánú dá wà láwọn sáánà fàbí iná wà lọ́kọ́lọ́ kọ́lá kó yá apá ẹ̀sìn kó yá apá ẹ̀wọ̀n ọmọlúwàbí táwọn òyìnbó sáànà ṣe ó ṣe gidi ó ti dá nínú fa iná lè láàyè ẹ̀yìn ìlera ọ̀ṣun ẹ̀rí bàbá kan a ní àwọn nǹkan mèremère tó ń ṣe táwọn kan ṣe wọn bí yíò torí pé yíò ọ̀rọ̀ ayé nìyíò wọ́n ti tẹ́sí àdìsẹ́sì kan ṣe wọn lájọ yìí tẹ̀sán arákùnrin ìtàlájọ́kùtà mi ò ní ẹ̀sùn ṣe kí ni kó máa pè ní nọ́ọ̀sì àwọn ọmọ ènìyàn abẹ́kùtà wọn ni nàìjíríà lè débi ní olè tẹ́ẹ̀tì ṣe á ọkùnrin kan ní ìjẹ̀bú bẹ́ẹ̀ ó débi ní ó débi tẹ́lifíṣàn tí wọ́n ti ṣe rẹ́ẹ̀rí pé ọkùnrin kan ní kó ó ṣe mọ́tò lọ́sọ̀ kọ́ra táyà lé táyà méjì lé lórí ibi ní ẹgbẹ́ mọ́tò náà sì ní àti ìrìn wọn kọ́ṣe lébi yìí ṣùgbọ́n bí ìròyìn tí ò ga tó pa tẹ̀sẹ̀ ìwọ̀kúwọ̀ táwọn oníkíní táwọn kọ́ṣe eléyìí ò bá mọ́ ẹlẹ́gbẹ̀rẹ̀ àwọn ìkàlẹ́ níbi àwọn ẹ̀kọ́ àwọn mùsùlùmí àwọn búrọ́dá wù sọ́mọ pariwo ayakọ yẹwudi ayakọ nẹfọ́ra níbo láti yapa wọn kámọ́ mu coca-cola wọ́n kọ́ yẹ̀wù dín náà ṣe táwọn lo pampas tọ́bara kọ̀ǹpútà mọ́ra dẹ́ẹ̀lì torí pé ká ní yẹ̀wù dín náà fẹ́ ká yà pa wọn lẹ́yìn ní ká ṣe nǹkan fúnra kájọ sàǹfààní ànẹ́bínẹ́ ṣe yìí láyé dẹ́bì ìròrí láti ẹ̀ ṣùgbọ́n ẹ̀bá ń sọ yìí ìròrí gbogbo ìròrí wọn pátápátá ìròrí kíní ìròrí yẹn ìwé tí wọ́n tún gbé ẹ̀sìn dání lẹ́yìn àwọn ìwọ́n mọ̀tà kò tí ò bá níbo láti wá ya wọn ibi tó yẹ ká yapa wọn ó ń bá wọn ṣe ibi tó yẹ ká yapa nínú yapa eléyìí ìsọkúfọ ni wọn sọ kámọjọ wọn ọ̀rọ̀ ayé ẹnìkan ṣe nǹkan àti benefit láàrin ara wa èyí kò sá burú bí yìí ṣùgbọ́n bí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àtàwọn ìlànà wọn àgbọ̀dọ̀ yapa ẹ̀rí nípa wọn ní àwọn nẹ́fìlà tó ní amọ́yẹ̀ yìí àwọn èyí tí alóyún ya ó wọ́n ní akúnlẹ̀ ẹ̀dí tó dúdé ẹni tí ò bá wọn tí ò bá nẹ́fílà lẹ́yìn kíni lẹ́yìn bájúrì níbi nínú ìlú tóbi kò bá nẹ́fílà láti gbé ìlú dúró àwọn àtìkàn tó lè yàn lè yàn arákùnrin kan tó jẹ́ báyìí ẹ̀rí anábà sọ́lá orí tó ń kírun ó sì bá lórí kírun anábì wo lé kírun tán ó kírun tán ó sálámù anábì gbére lọ́wọ́ rẹ̀ irun wo ni wọ́n tún kí èsì olùbádọ́bílẹ̀ ti pé ńgbà tí mo dé ti gbèrú dúró mo wá ń tu ìnùmọ̀ náà lọ́kà tó ń fàájì ni mo ń tún ìgbò àlẹ́bí ìdákẹ́ ìdákẹ́ àlẹ́bí yẹn kí ló dé o sì àkúfẹ́ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni irú tí èèyàn gbàgbé tẹ́lẹ̀ tó wá rántí ọgbàgbé lórí ìjẹta ọkùnrin tún mo ti kú ní ìjẹta nígbà tí mo wà níbi àtúntò bàbá alágbẹ́já là ń sàfihàn bá gbàgbé ètò ọba lẹ́tí ìsìn bébì yẹn àti kí lọ́ọ̀tì àkìlẹ̀ bákan náà àbí kéèyàn dáhùn ohun jẹ̀mọ́ ẹ̀ tó ti padà ìyẹn tó lè lẹ́yìn sí ni ẹ̀yà tó lẹ́yìn túbú anúyàwó ẹ̀fẹ́ àbúbá àtàǹjọ́ tó nígbà tó lọ́wọ́ fẹ́ láwọn ọkùnrin méjì rẹ̀ ti jòkó ẹ̀yìn ní. obìnrin jẹ́ ká nírun àbí àdẹ́tọ́kùnrin òde onírun ẹ̀ bá kílẹ̀ bí wò wá nù náà àtúntìrún lé wọn gbà tí ní mọ́sálásí kan ká tó wájú nì àtúnwò yìí alẹ́bíṣẹ́ kọ̀ọ̀kan bá ti kírun ní mọ́sálásí kan tó wá fún wa wá mọ́sálásí ní lágbègbè èdè átúlù aláìní ẹ̀fọ́ lẹ́yìn àbí ẹ wá sí áfúlì níbi kan ẹ̀yà bí ajínigbé sí lágbègbè èdè kọ̀ọ̀kan mọ́ fi tó wọlé náà lọ kí akitán ọ̀sálámà ọba ní ọmọ bàá dúkọ̀ náà bá ní ẹ̀sìn níbi ọ̀sì tí wọ́n mọ́sálásí ọ̀ ní jókòó ẹ̀yà kiri náà ní ẹ̀fún ẹ̀wà bí tí lọ́ọ́ tún ṣe wàá tù wàá tù tó yẹ ìyẹn náà tún lọ. bákan náà ni ẹni tí ó ṣe tọ̀wá gẹ́gẹ́ bá sọ lẹ́ẹ̀kan tí ó yẹ lẹ́sílà méjì lẹ́yìn tọ̀wá olẹ́sùn lè kíláàsì kan. mọ́tẹ́ yẹn kẹ́wò tòṣùkọ́ ló yẹ lẹ́sílà kẹ́wò fẹ́ súnmọ́ náà láwọn àsìkò tá a sọ yìí kò lè yan abẹ́lẹ́ wọn bá wọn tààlà kí ó sàlẹ̀ fún àgbọ́yé ẹ̀sìn lẹ́nu kọ̀ọ̀kan wa ó yọ mí sí wa ọ̀ṣọ́ lọ́ba ọ̀ṣọ́